alákọ̀ọ́kọ́ onítorí Back to Germany. Thank you. ẹbí Thank you. Okay, number two. Number three. Number three.

Shaking, can you want to come on? Okay. Bye-bye. Bye-bye. akẹ́kọ̀ọ́ roe ìkẹta ni wípé fásitì yẹn gbé akọ̀tì sẹ́ẹ̀tì ẹ̀bùrẹ́ àbí mítà àti mọ́lọ́ àbẹ́ẹ̀ni ìmọ̀lẹ́tì wọ́n abẹ́ gbé ẹ̀bù one point two ní ilé ìgbélé ọ̀fẹ́ but deposit ọmọ àtọ́sílẹ̀ two hundred pound èèyàn gbà rẹ̀ bọ̀ ẹ̀ tí wọ́n ti gba ẹ̀rọ lẹ́yìn wọ́n á ní hundred pound lọ́wọ́.

Why you want it? Why? Uh, why percent. Twenty percent wọ́n bá bèrè wípé ṣé a lè fi rẹ̀ wé owó ní ìrọ̀lì tí òfin ò ti tún nínú mọ́tò ní oṣù wọn ò bá gbé owó yọ sọ́dọ̀ ọlọ́pàá wọn wulẹ̀ tẹ́lẹ̀ pé òkú yọ five percent níbẹ̀ òkú rẹ̀ àbí ojú òde àbí òkú wọn tó rẹ̀ lọ́wọ́. Question is, uh, insurance companies mo gbọ́ program kan ní ilé ìwé tó ó ní ṣe pẹ̀lú ọ̀yọ́ state health insurance tó wọ́n lè wá gbọ́ wá ní àpáńtì ìkó àti ẹ̀ ó pọ̀ jù èyí tó wà ní ìdára pọ̀ ní pé wọ́n máa gba àmàgbà oṣù láwùjọ. wọ́n bẹ̀rẹ̀ kékeré ní láwùjọ ló yàwó ìfọ́nrán kọ́ńtì kí á wọ́n jẹ́ ti ẹ̀sì àbí ẹni ọ̀dà wọn. ṣùgbọ́n àpárí ẹ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé àdéhùn tó kó fẹsẹ̀ nílẹ̀ ṣàtìṣe ní pé mọ́tàlá ní pé ó ní kí á jẹ́ kí ẹ̀ka kó máa rọ̀ dúró kó máa rọ̀ dúró dúró nínú lẹ́kùnlé bá bí àwọn ọmọ. àdéhùn ṣe àdéhùn tó fẹsẹ̀ nílẹ̀ yìí títí àwọn àṣẹ bá yàtọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ títí àwọn àṣẹ ọ̀gbẹ́ àdéhùn rẹ̀ nínú àyọ̀ màgbára ẹni yọ̀ màgbára ló sọ pé ó jẹ́ kí ẹgbẹ́ àgbà bí tí ò Okay, share your question. Mo ní lẹ́sìn wà lẹ́sìn ẹ̀ máa já ẹni náà tàbí ẹ̀ bá parí lẹ́sìn. ojú sẹ́gun ó lé ojú sẹ́ kí lọ́ọ̀dẹ́ ṣe ìyẹn àwọn àgbókò. nítorí pé lẹ́sìn ẹ̀ máa ń wọ ẹ̀rọ àwọn public school public school àbí. ẹ public school náà wọ́n ń buwọ́ ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ títí náírà. nígbà kan lè gba sátọ̀dé sípàkì àwọn ẹgbàá five thousand bíi wọ́n ní ẹ̀mí tí wọ́n bá sí ilé tí wọ́n pa bẹ́ẹ̀ ojúṣe lóde ojúṣe lẹ́gbẹ̀ẹ́ láàárọ̀ àwọn àwọn ìlú sí ibi kan wà ní ṣe tó bá dé ìrọ̀lẹ́ wọn máa jà sí lẹ́sẹ̀ yẹn wọ́n á bì kan tó kẹ̀kẹ́ kí ló lè tẹ̀ gba bí eight thousand ó ní five thousand ní wọn ó ní àwọn òṣèlú iṣẹ́ rẹ̀ pé kò ní lọ́wọ́ bá ìbàdàn ẹjẹ ní kàn ní adákẹ́ sàmà ẹ̀kù ẹjọ́ tó lọ́lọ́ àwọn ohun ẹ̀jẹ̀ adákẹ́ jẹ́ ẹjọ́ ìdákù lọ́fà ẹ̀ àwọn táwọn rajà lẹ́yìn náà ẹgbẹ́ máa sáré mẹ́kẹ̀ẹ́ ní ìsinsìn ẹjẹ̀ sùúrù náà bẹsẹ náà alákòókò àwọn ìbéèrè tí mi bá tí mi bá láǹfààní àti dáhùn ẹ má ẹ má wọrí inṣàlá ní next half màá lè màá gbìyànjú láti dáhùn rẹ àwọn ìtọ́lọ́mọ ni kí n rí di dáhùn tí wọ́n ta sí bá fi lọ ẹgbà mi láyè àti drop mic ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti lò ní lẹ́sìn ìnà halala bayyin wa ìnà haram bayyin nǹkan tó clear nǹkan tó jẹ́ halal àmọ́ nǹkan tó jẹ́ haram àmọ́ gbogbo nǹkan tí ó bá jẹ́ pé ó bá ti ń di ojúṣe lọ́wọ́ ìjàmbá ni Islam takò ẹ̀fọ́ àwọn onímọ̀ máa sọ wọ́n sọ pé máa ṣàgbọ́lá wọlé fart and ìnàfù ojúṣe tí ó bá jẹ́ pé náfìlà bá di lọ́wọ́ ẹni tí ojú iṣẹ́ tó bá gbé kalẹ̀ nítorí náfìlà èrò ẹni bẹ́ẹ̀ ẹni tí èsùn tàn jẹ ìgbà tó bá kó ojú iṣẹ́ ni ló di lọ́wọ́ tí ò jẹ́ kó ṣe náfìlà èrò ẹni bẹ́ẹ̀ láwùjá iṣẹ́ tó bá jẹ́ sọ̀rọ̀ yẹn kéèyàn ṣe láti kára kó mọ̀ láǹfààní náfìlà ló dáa kápẹ́ àǹfààní náfìlà ò bá yọ kí ló fà á o mo ti ṣiṣẹ́ ọ̀ràn yẹn mo ti ṣe bó ti tọ́ àti bó ṣe èrò ilé ìkìyà náà ìjàmbá islam fẹ́ anabi muhammad sallallahu alaihi wa sallam nínú kan nínú àwọn sáyẹnsì mọ̀náfíkì tó sọ fún wa òun náà ni pé wẹ́ ìdá súnmí náà kọ́ ẹni tó jẹ́ pé tán bá fún ọkàn tán yóò jàmbá tẹ bá wo iṣẹ́ iṣẹ́ máa ń ní ṣòro ó máa ń ní májẹ̀mú anabi sọ fún wa pé alimuslimuna ala ṣòro fi májẹ̀mú agbọ̀dọ̀ pé mọ́jẹ̀mọ́tẹ́ tó daṣẹ́ tó dà ní pé òun ó ṣiṣẹ́ yìí lásìkò báyìí tó bá yẹ pé nítorí àǹfààní míì tó bá fẹ́ rí tó bá fi wá fi ojúlówó ṣẹlẹ̀ nítorí àǹfààní yẹn ẹni yẹn ti do níjàmbá ó ti kó sábẹ́ àlùkíṣù sanni bisimilá ndọ́ṣà falẹ̀ ìsàmì irú ẹ̀ náà ni àwa tí a bá jẹ́ school owner òun náà lájọ̀dọ̀ máa watch dáadáa nísìnyí tá a bá sọ pé school parí zẹ́ni nǹkan míì wà lára àwa tí a jẹ́ òbí gan tó jẹ́ pé ó bùkátà àtúnṣe èmi ò mọ rísìn sí òbí kọ̀ọ̀kan fi rí ọmọ gẹ́gẹ́ bí disturbance disturbance ni wọ́n ní weekdays weekends náà disturbance náà tún ni wọ́n wàhálà ẹlòmíì ń bẹ tọmọ bá kúrò ní sùkúl aago mẹ́rin yóò tún lọ lé kéwú lé di àsìkò magreth lẹ́yìn ìgbà yẹn ló tẹ̀ bá sọ àkànní. impression tán dẹ̀ ní impression tẹ̀ ní pẹ̀lú skul tẹ mú wọn lọ náà òun náà ni wípé wọ́n ń kọ́ wọn níwèé wọ́n ń kọ́ wọn kí wọ́n bẹ̀. ìyẹn ni kò tún wá tó wọ́n tún wá wá weekend. ọmọ mi ń bẹ tó yẹ pé tó bá ṣe lé kí ó tán látàgùn mẹ́wàá dágùn kan àbọ̀nbì kan wọ́n tún wá fi bisikíìtì lé lọ́wọ́ yóò wá lọ ṣe látàgùn méjì dágùn méjì ń ok àwa tá à ń sọ̀rọ̀ yìí ṣe bá a fi kọ́ nìyẹn nínú tó dodo ọ̀rọ̀ bá délé ẹ̀jẹ̀ ká sọ sọ ṣé àwa tá à ń sọ̀rọ̀ yìí sójú ọ̀nà tá a tọ̀ nìyẹn àtàwa àti bàbá wọn ojú ọ̀nà yẹn kọ́ so tó bá yẹ pé gbogbo àwọn ọmọ wọn fi gbogbo ẹ̀ ṣiṣẹ́ ṣiṣẹ́ rẹ̀ lò pé ṣe láwọn kìíní yẹn jẹ́ ká rìvíw rẹ̀ bá a ṣe pọ̀pọ̀lọpọ̀ a ṣe máa ń mú ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹlòmíì nínú tó fi máa ń wọn success ọmọ ẹ̀ òní pé olè ní àwàlá ẹ̀ á nílé tó yẹn láàrin ọ̀sẹ̀ kan wọ́n sì àṣọ láti yà sí tòótọ́ wọn á ní tòótọ́ barakallahu alágbára ká ti àwọn ọmọ lọlé kí ó láti há Qur'an alágbára ká jẹ́ kó dúró sórí wọn ṣé pé ṣe rí ìsẹ̀mí ayé tí wọ́n fẹ́ lò ibà wọn ló padà lọ sùn ẹ jẹ́ fàṣírí kan fún yín mo lẹ́ni tá a jọ bẹ̀rẹ̀ nípa ìkẹ́kọ̀ọ́ ọ̀mà hafiz tó bá yẹ pa abájọ dúró sójú ọ̀nà yìí ọ̀gá ni ò bá jẹ́ ṣùgbọ́n medical doctor ni ó sì serious pẹ̀lú medicine dáadáa èmi máa ń fi gbogbo ẹnu sọ fún tọ́lọ́ báyìí ẹ ò kí ń ṣe àfáàmà tó bá dọ̀rọ̀ ẹ̀ sí dókítọ̀ ni ọ sọ fún mi ń pè torí bá ń fa àwọn ọmọ má ṣe fatuwa o tó o bá ṣe fatuwa fi ń bá gbọ́ orúbi oyin bá a ṣe máa fi sàwádà lánàá òun gan náà dẹ̀ mà bá a ṣe máa fi sàwádà lánàá wa ni níbi dókítà ni ẹni ẹ close sọmọ kó jẹ́ consultant láìpẹ́ yìí kọ́lọ́n kó ṣe ń rọrùn fún barakallahu fi ọ̀rẹ́ tímọ́tímọ́ àjọ bẹ̀rẹ̀ ni ok ṣé òun nísìnyí yóò sọ pé yóò máa sọ pé òun ha Quran rí ni bó ṣe wà yẹn àgbàlagbà ara ló dẹ̀ fi ha tẹ́bọ̀rọ̀ pé gbogbo ẹ̀ kéwkéwkéw nìkan náà ni àníkẹ́ẹ̀jẹ́ kan kọ́ṣẹ́ náà ṣe bí nísinsìnyí bí alhamdulillah ṣe bọ́ àtà lẹ́kọ̀ọ́ náà ni àjọ ń sọ fúnra wa yìí ó yẹ ká nísinsìnyí bí ọ̀nà táwa rìn wọ́n sọ fẹ́ gbé kan mọ́ ni ṣe bí nísinsìnyí bí tọmọ rẹ bá rí bẹ́ẹ̀ mi ṣe rí inú rẹ ó sá dùn oníbẹ̀ ni mo wéè tó fẹ́ rìn ìkọ́ni ọmọ fi máa ń dà bẹ́ẹ̀ o fẹ́ o padà dọ́pọ́lọ́ ọmọ ìlú tó bá padà yá ni o ẹ̀ jẹ́ kó nísìnyí ok àwa tá a ti dàgbàlagbà kan nísìnyí kẹ́mi sọ mi pé ah mo ṣe wà yóò ẹ lọ dàjẹ́ mo ń fi twenty hours kàtíà ẹ sì mọ̀ pé rọ́ọ̀ ni ẹ sì mọ̀ pé mo kàn dánu fẹ́ẹ̀ ní mọ̀ ni ẹni bá gbàgbé ọ̀dẹ̀dẹ̀rin lẹ́nu yẹn vendo hours báwo máa fi twenty hours olha tẹ́ra tí ó yẹ kí n ti máa sùn ní mo ṣe wà ẹ́ ojú ọ̀nà kankan kan báyìí ni because nature ọlọ́run ọba ni wàlàǹtẹ́ jìdá lè sún náà ti láì tẹ̀síra ṣẹ́ẹ̀rí ẹ̀yin o àwọn òbí ẹ jẹ́ ká fara balẹ̀ mo máa ń problem tá a máa ń ní pẹ̀lú yín ẹ jẹ́ kí n sọ má padà wá síbi ọ̀rọ̀ sukùn yẹn o problem tá a máa ń ní pẹ̀lú yín ni pé ṣé ní táwa fi ní táwa fi yàtọ̀ òní pé tá a bá fi pé ojú ọ̀nà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ṣe tá a bá torí challenge tó wà ń bẹ́ẹ̀ tó bá yẹ ká review rẹ̀ àwọ̀ review rẹ̀ but problem bẹ́ẹ̀ máa ní pé ẹ̀yin tá a ti kọ́kọ́ sọ fún yẹn ẹ̀ nígbàmọ̀ ẹ̀ nígbàmọ̀ ẹ̀yọ̀ kan tó ń sọ pé ah kọ́ máa ń kọ́ mọ́ ń ka kí ó kó ṣe kinní kan kó ṣe tíyàn bá kọ́ ọmọ ọdún mẹ́jọ kò kọ́ ní gbogbo ọdún àlàfáàlì kò kọ́ ní kinní kan ṣé wọ́n ló bá ṣe wáyẹ́k ṣé wọ́n ló bá ṣe common entrance ó bá ṣe wáyẹ́k ó bá lọ yunifásitì. kí ló bá fẹ́ pé ẹ̀ẹ́dẹ́ ká wọ́ọ̀kì lórí pé kíkiní wà gradual kó ní pààtì kéwù ní tó bá fẹ́ níbẹ̀ kó yanjú and plan ni mo ń sọ òṣèwà àgbáyé kó ní pààtì ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ kó yanjú kó ní páàtì ìwé kó yanjú ètò ọlọ́mọba ni yóò yà bẹ́ẹ̀ kó yà. ibi tí mo fi mọ níbi challenge sẹ́yìn fún schools ó pọ̀ on a normal in a normal situation èmi ò máa tó yẹ kí lẹ́sìn wà fún lẹ́yìn wà láì mi mọ̀ dọ́là mi wà convince pé ó yẹ kí school parí láago méjì kí lẹ́sìn wá wà kó sì yé mi rízi wà láìkè yé mi. bọ̀ mo mọ̀ pé ebi skul ni ebi skul wa ni alihamudulilayi gbogbo iléèwé tó tún rí báyìí báyìí náà lórí dáadáa ọlọ́mọ tẹ kó bàjẹ́ tá a bá decide lẹ́yìn nínú iléèwé pé aago méjì lọ́mọ ń parí wàhálà nínú òbí òbí fífi lè withdraw ọmọ títà mọ̀ tó parí ẹ wá òbí sẹ́ẹ̀sì rí àwọn mẹ́ta gan lè ní kó tó parí ní iṣẹ́ àwọn ọmọ a lè train wọn bẹ́ẹ̀ ká fún pé ok no àwọn tá a ti train so far where is the action in them the result where is the result àwọn aládùn làwọn ọmọ yẹn níta kókò wọn ti pọ̀ jù kò ṣeré kò sí kinní kan kò sí nǹkan kan àwọn àgbàlagbà gan bá a ṣe wà àwọn gan ṣeré pa àwọn ọmọ yẹn dẹ̀ ṣeré pa tọ́mọ́sí ẹlọ́dẹ́kùnrin àyè sẹ́kùnrà àtẹrípa jẹ́ kẹ̀kẹ́rẹ́. so inú ń fa gbogbo àwọn kinní yẹn ẹ̀yin ilẹ̀ bá kẹ́rí situation tábù sọ yẹn àwọn parents náà create situation yẹn sí school tí school bá ní kò sí lesson òbí mi ó sọ pé mr kinní yóò sì arrange nù adó ọmọ tó bá yẹ kó bá ní challenges ọmọ yóò mọ máa sọ ẹ tútù fún mathematics tó bá ti mọ kí máa fìtà máa lọ kó máa lọ náà ó ti mọ̀ kò mọ̀ ó ti mọ̀ máa lọ kí la fẹ́ dàbí pé ọmọ ẹsẹ̀ sùn kó lè fọ́fẹ́ ọmọ ẹsẹ̀ sùn kí ni ìgbẹ́ ẹgbẹ́ lẹ́yìn òun mẹ́ta ọmọ ẹsẹ̀ sùn àbí tẹ́ bá gbé máa fẹsẹ̀ sùn máa lọ ọmọ tó fọ́ máa fẹsẹ̀ sùn yẹn tó lè dájí dìde ní four thirty láti ṣáájú mo fi tó lè dájí dìde ní four thirty láti ṣáájú. lórí ọ̀rọ̀ bá délẹ̀ ẹ̀sẹ̀ ká máa sọ́kùnrin èmi tí mo jaa àfáà tí mo máa bá yín sọ̀rọ̀ tí mi bá sí lé tí mi ò bá lé kápẹ́ mi bá sí lé ní ẹ̀ẹ̀mẹwàá ẹ̀ẹ̀méje làwọn ọmọ mi ó mi sìn ọ̀hún jẹ́mọ́ nínú mọ́ṣáláṣí wọn ò kì nwoke wọn ò mi fẹ̀ àwọn yóò pariwo ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ nígbà wọn bá fi dé ó lè yẹ wọn sáǹtì tó lùpáyọ ọlọ́run ìjọ táwọn á ń kírun tá à ń lọ mọ́ṣáláṣí tán rán wa létí àwọn ọmọ yín tán hàn kúrán tán lọ tán dé ẹ máa wò wọn lásìkò wọn bá tó ṣé ẹ rí wọn train báwọn ni ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ṣé ẹ rí wọn train ṣé wọn lè dá mọ́ṣáláṣí lọ bẹ́ẹ̀ bá sí bẹ́ẹ̀ ṣé wọn lè dá kúrán gbé bá sí bẹ́ẹ̀ sẹ́yìn lẹ́yìn àbáwọn gbé tán bá di twenty ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ tán bá di twenty five ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ tán bá di thirty kí ló wà bẹ́ẹ̀ pé ẹ wá fi gbogbo tó jẹ́ ara life ẹ wá sèso ẹyọ kan tẹ́ ẹ ti gbọ́ lẹ́nu wa rí tá a sọ wípé ẹja tún rí àdírẹ́sẹ̀ ẹni rárá ẹyọ kan lẹ́nu ṣe. so ní ní school fún one problem school has to be on its toes because parents ò ní dà sẹ́rí ẹ̀sìn wa yìí kò líyù ní ẹ jẹ́ ká ẹ jẹ́ ká arrange to there. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn gan náà wà ní sẹ́ẹ̀mù pé sẹ́ẹ̀mù pé ìjókòó tá a jó ìkùwọ̀ àwọn ọmọ yẹn àwọn ọmọ tí mo máa ń sọ àwọn ọmọ tí mo máa ń kọ tá ń ká ìkìlì dáadáa nínú bí tó yẹ pé èyí ó rò pé ẹ̀ka jọ yẹn àní what do you want to do I want to become an engineer what about it I want to become a doctor also you don't want to become like a ustaz you know adake mo dẹ̀ ní kí wọ́n máa hákùnrin kí ló tẹ̀ fẹ́ sọ reality ọmọ bẹ́ẹ̀ di dókítọ̀ ó dada dandan kó ha Quran kí ni dandan rẹ̀ kí ni dandan rẹ̀ yẹ kó yẹ kó ti kó do olùpayọ̀ ọlọ́run ọba ni ṣé payọ̀ ọlọ́run ọba ni àbí kó ha Quran ṣé kó ma ló ga àrọ̀bíyà yìí ni dandan ni àbí kó do olùpayọ̀ ọlọ́run ọba ẹ̀dẹ̀ mẹ́rin mọ̀ kankan náà so interfaith bring out nínú àwọn ọmọ làálàkùn tàkàkùn tí wọ́n lè payọ̀ ọlọ́run ọba ni báwọn ọmọ wa tó wá àti fún yẹn ṣé payọ̀ ọlọ́run ọba tá ṣe mẹ́ǹtì wọn kínní yìí ẹ jẹ́ ká rìdó ẹ̀ àwa la káwọn teachers yẹn sínú wàhálà tábùsàn yẹn o iṣẹ́ private lesson iṣẹ́ lesson after school mo tún dé school kan wọ́n ní ọ̀tọ̀ ní school lesson ọ̀tọ̀ ní extra lesson school lesson ó parí ní three extra lesson ó parí ní five. Èyí jẹ́ bẹ́ẹ̀ o. إن الله لا يغير ما bi حتى يغير yughayyiru ma bi anfusihim. ẹ jẹ́ ká dó sórí pẹ́sẹ̀ so èyí tí mo fẹ́ advice ẹ jẹ́ ká fèsì reality ẹ má jẹ́ ká treat education àwọn ọmọ wa bí ẹni pé gbogbo wọn it doesn't work like that anywhere it doesn't just work like that anywhere tí interest ọmọ tó bá wà ní engineering ẹ má fi dandan láàmú pé kó parí Quran because engineering ló mọ pọ̀jù ní pọ̀jù Quran yìí tí interest ọmọ tó bá wà nínú business ọmọ kan wọ́n bí lè pé kí ló máa ṣe ọ̀rẹ́ bàbá rẹ̀ mọ́tò ní ó ní i want to be selling cars like uncle kinní kan ẹ wọlé ayé rẹ̀ but ẹ bá rọ ọmọ tẹ́lẹ̀ what do you want to become in future tó ní I want to become an ustaz irú ọmọ yẹn ẹ̀hán ẹ̀ máa fún ní training ustaz bọ́ ọmọ bẹ́ẹ̀ tẹ engineering tó bẹ́ẹ̀ ti physics ní tó kù tẹ́ ẹ̀ máa fún ni pé bóun ni ó ti jẹ́ ẹni ọlọ́run ní ìdí wọ́n tẹ́ bá ba gidi fún ní gbogbo nǹkan yẹn yóò padà dànù lójú ọ̀nà because kò kí ń ṣe interest ẹ̀ tí ẹ̀ bá ti ní ẹyọ kan méjì nínú ọmọ náà tó dá àpá ìyẹn ti wà òkè àwọn yòókù nù reality ni nà ó bóyá wàá tẹ́ ìdìgbò ọmọgbé dùnú náà máa di sọ́là barakallahu fi wọ́n di insha Allah. dodo ẹ̀ ní kẹ́ ẹ jẹ́ ká mú jama kan ké ó díẹ̀ kan ṣe kí ni kan kàwé díẹ̀ kan kọ́ṣẹ́ díẹ̀ tá a bá ní bísíǹsì tá à ń ṣe ká mọ̀ fojú wọn màá ìyẹn ló máa sọ wọn di complete complete person tẹ́lẹ̀ ìtàn bá wá fẹ́ mú bẹ̀ yẹn tán bá mú wọn máa fẹ́ ok nísìnyí gbogbo ẹni tó ń pètò sẹ́sìn ọlọ́run ọba lé mi ṣé èyí tí wọ́n kọ́ wá ní ike òní ṣé ilé ike ó ilé ike ó kan wà ṣẹ́gun owó ti kọ́ ìrìn lòdù mélòó làwọn òbí wọn mú lọ ilé kéwù kan. wà tó yẹ kó wọ́n ti kọ́ yẹn ní gbogbo bá a ṣe ń ṣe yìí. tó bá yẹ pé kò bá sí omi ẹ̀ pé interest ni tẹ́ ẹ bá fọmọ ní interest ní tó máa jẹ́ kó máa retain Quran ẹ̀ mò ń sọ ilé categorically tọmọ bá jọmọ tó ha Quran the only thing tí ó jẹ́ kó ṣẹ́kù fún iye tó bá rí kó hàn bẹ́ẹ̀ òun ni tó yẹ pé ó bá ní interest láti rìn lójú ọ̀nà yẹn tàbí tó bá ní special interest láti fi Quran yẹn láti fi ṣe bíi láti ṣe bíi bíi fata eh, kí ni mo fẹ́ pè bíi ọ́bì nínú kọ́bì ẹ̀ jẹ́ Quran ṣé pẹ̀lú mi ń bẹ o lè jẹ́ engineer ọ́bì rẹ̀ Quran yóò rí sẹ́yìn ẹ̀. mo fẹ́ pè nígbà wíwẹ̀ kí làwọn afáwa ẹ̀rọ ẹ̀rọ mi ni màá máa ṣe SARS ni ni wọ́n máa dáwọ́ ilé tó fún ọlọ́mọdé níyà máa ṣe fún sí i ní abá ládìí ẹni fifty thousand dollars ẹ̀mọ ilé yóò máa pa ọmọ mi wà báwọn gbogbo náà òun náà bá yín ṣe súnà ọ̀sán ó ti ti sẹ́ni pé lágbára ọlọ́run pé ah òun náà lò ó bí ṣáàlà ó má dàbí báyìí ó bẹ̀rẹ̀ nìkan tó tẹ́rì kínní àwọn òbí ẹ̀jẹ̀ ká wò sábàwò aláàtàmọ̀ ṣe lórí pé àwọn ọmọ náà pẹ́ ń sùn yóò kéré á lè ran sùn náà lọ́wọ́ kí ó wù kankan má sì sùn púpọ̀ máa wò máa máa tó bá ti kọ́ ọkọ̀ tí ò bá ti máa kò mọ náà nù. ó kàn máa ń dà ẹ́ láwòrán ṣe bá bàbá wọn láwa ń kẹ́lẹ̀ ìyẹn tó mọ máa ń dùnú akógìdì kó mọ wẹ́ẹ̀ fún yìí. tí ò bá ti mọ àrọ atẹ́ẹ̀nẹ̀ kó ṣe ààbò lórí ẹ̀sìn máa kọ́ sẹ́lẹ̀ bí ẹ̀dẹ̀ nílà ó kí ni ìyẹn reality rẹ̀ so ìlẹ́fẹ̀ kìíní yẹ̀ ọ̀dà ẹ̀jẹ̀ ká kọ̀rẹ́tẹ̀ ká tó fún àwọn ọmọ yẹn ṣe ọlọ́ọ̀bọ̀ sùhánà tálá ọlọ́ọ̀bọ̀ jẹ̀ ká ẹ̀kẹ́ ọlọ́ọ̀bọ̀ jẹ̀ ká sórí ìdúrà lọ. وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين امين اكيد one over seven báwo lẹ́yìn ṣe six yàrá one over seven lè gbẹ́kẹ̀ ọ̀gá yàrá.